ẹ máa gèlè. aláwọ̀ alá ọba aláwọ̀lúwà kábíyèsí aláàfin bàbá yèyé wọ́n pe asọ́nà tìlú ọsọ́nà kábíyèsí ọba gbádìàká ọmọ ọsọ́nà àbáyọ́kè. ọmọ ọlọ́wọ́ yìí. ní báyìí àwọn ọ̀gbìn Ọ̀yọ́ Mèsì wọ́n fẹ́ kí bàbá tó nígbà náà orí ayé fújì ké Wàsíù Àyìndé Marshal. ẹjọ ẹjọkọ ẹjẹ tẹlẹ bá yẹn nípa ẹjọkọ yẹn ẹjẹ káwọn ẹjọ bẹ sọ àwọn Basọ̀run Adáki Sàmù Alákùnrin Lágúnà Akínníkú wọ́n ní gbogbo lébà wọ́n ní akútímọ̀lì ọ̀nà sókun agbègbè wáyé gbogbo àdúgbò yín kọ́ kábíyèsí gbọ́ wáyé yìí ọ̀nà sókun agbègbè kábíyèsí aláyùwà ọkọ baraba tí mi gbó fìdífìdí àsìbẹ̀rẹ̀ ògúnlẹ̀ ìlú ọmọ rẹ̀ ló fẹ́ òkèlè rabata tí pinnu ọ̀kọ́júà ọba tó fì olórí ọba ilẹ̀ Yorùbá kábíyèsí aláṣẹ àwọn gángan ní òòṣà tí gbogbo ilẹ̀ Yorùbá fi obì kàn ọjọ́ ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀. ẹ sì gbéra yín ní ọmọ Yorùbá wọ́n ní Aláàfin aláṣẹ igbákejì òòṣà Aláàfin ṣe igbákejì òòṣà Aláàfin gangan ló sọ fúnra rẹ̀. ojú kan sọ mi ìkan àforí ọmú dára jẹ̀ bámúbámú. fún àpẹẹrẹ nínú ilé kábíyèsí ẹ̀kọ́ rí wà tí ò sí ọ̀rọ̀. ọ̀rọ̀ àmọ́ wàá gbà mí tó dì sí ààyè mo rò pé ọmọ yín Alhaji Wasiu ó tó bíi ọdún mẹ́wàá sísìn two thousand and ten kábíyèsí àti kábíyèsí ọsọ́nà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n wá síbí lọ́dún náà wọ́n wá láti wá bá bàbá wọn láti rí gbèsè àní àwọn tó jẹ́ aṣáájú mi bẹ́ẹ̀ ṣe ṣe fún wa tọ́nà sí fún wa mo fẹ́ kẹ́ ẹ ṣe bèbè náà bàbá ni mo gbọ́ wọ́n forí gborí pẹ̀lú gbogbo àwọn àgbàlagbà àti gbogbo àwọn yọmísì aláníwọ̀n sì ti àjókòó àti kábíyèsí ọsọ́lọ́ àti gbogbo àwọn tó wá kábíyèsí sì ní tí mo fi pè wọ́n ní alágbègbè àwọn gẹ́gẹ́ ní òòsà fábẹ́rẹ́ lè ti múra pé à ń lọ bìkà wọ́n á ní àwọn ọ̀yọ́ mèsì o aago méje ẹ dé aago mẹ́jọ ẹ ti múra lẹ̀ á ti gbé ọkọ̀ síta á ti gbé á ti kó gbogbo ẹrù síbẹ̀ ìgbà wọn ní ẹni tí wọ́n dàgbére fún nínú lébèlò ẹ̀yin bàbá mi mo fẹ́ jáde lọ ṣe lọ àbí má lọ gbogbo èyí ó ti múra dá ti á ti dó ọkọ̀ ọmọ ṣiṣẹ́ lẹ̀ bàbá wa jáde ẹ̀yin ọ̀yọ́ mèsì ẹ̀ wá lọ sójú mi báyìí àwọn bàbá mi fi má jáde lónìí. ẹsẹ̀ kábíyèsí bá náà. justice amasi bíkú ọmọ àrùn. ọwọ́ àjí bẹ́ẹ̀ alájọ àti ti múra gbogbo ẹ̀ kí lọ gudugudugudugudu pàdísẹ́ ọ̀dọ̀ bàbá mi tí mo lọ lónìí ìlú ọ̀sọ́ ìbá ti jáde kó bẹ̀ gbogbo ètò tó yẹ kí bàbá ó ṣe wọ́n ti ṣe ọwọ́ àpò gangan bàbá náà ti mú ìwé tí a fẹ́ fún Alhaji Wàsíù lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ààfin ló wà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ agboolé tó wà nínú ààfin ààfin ní òní gbogbo tí aláàfin bá bá sì ṣe nìyí wọn ó ṣe béèrè wò wọ́n wá lọ gbogbo akábíyèsí ọ̀sọ́rọ̀ kan ti jókòó kalẹ̀ wọ́n wá lọ sí ọ̀dọ̀ àwọn bàbá wọn wọ́n gbé káàkiri ká òde ẹsẹ̀ kábíyèsí lọ́la tí kábíyèsí kan bá fẹ́ wọbẹ̀ èsì tó wọ́n kà wọbẹ̀ lásán ó ní tí wọ́n mú wọbẹ̀ ilẹ̀kùn òbí ò tó sí. àkọsílẹ̀ ẹlẹ́dùnmarè aṣojú ọlọ́run lórí ilẹ̀. your majesty. kábíyèsí bọ́ wáyé yìí wọ́n á bèèrè àwọn bàbá wọn ìtì mo fẹ́ fún ọmọ yìí bóyá ìró ti wà ń tà wọn á ní wọn sọ fún àwọn pé àsìkò tí ó yẹ pẹ̀lú pẹ̀lú òní sí ìlú òsè fún ṣùgbọ́n sọ fún bó ní sùúrù ẹsẹ̀ kábíyèsí bá là fún kábíyèsí jáde wọn jókòó sínú ọ́fíìsì àdé tí wọn pe máyégún wọn pe kábíyèsí ọsọlọ gbogbo gbogbo àwọn tọ́jú ọmọ wọn tẹ́tẹ̀ ni wọn wá. bàbá ní ọtọba ilé ìyàn rẹ o a sọ dídọ mi lẹ́nu ìlú ni kò ní. ẹsẹ̀ kábíyèsí bá yà mí ẹkú àlàyé lórí púpọ̀ ìlàsẹ̀ sọ kábíyèsí ọtọ́rọ̀ bàbá ní pè mí wọ́n sọ fún bàbá yín pè yẹn lójú fún wa wọ́n bá yọ kí wọ́n bá forí korí èmi tí wọ́n tọ́ léke ọ̀tá kéde ọ̀ká pọ́yìn wọ́n ṣàkóso rẹ̀ kó láti bí fún ọmọ yìí báyìí kó láti sọ fún bàbá ní ẹ̀sọ́ fún pé kọ́ máa lọ ọbẹ̀ mi nìkan àgbà màá ránṣẹ́ sí i lílọ tí alájú wá sí ìlọ́jọ́ náà àlìsọ pé dùnú wọn bá lọ adúgbò lọ́dọ̀ náà títí dáńdẹ́gbò rẹ̀ tẹ̀ bàtọ́lọ̀ bá fẹ́ràn èèyàn tiẹ̀ kò lè má di àwọn àpẹẹrẹ kankan lélẹ̀ ọ̀rọ̀ tí kábíyèsí wá èyí sọ pé àníkẹ́mi ò lè gùn àtìgbà tí wọ́n jẹ́ làwọn bàbá rẹ̀ ní kí n so síwájú fún un kábíyèsí gbà wá náà nìdí lè sọ ọ̀mẹ́kẹ́ ni ọ́ wọ́n sásọ púpọ̀ ní ìṣòwò ni wọ́n jẹ́ ọ̀pẹ̀lẹ̀ aláàjì wàásù lọ sí. Canada bàbá pèsè òkúrò èèyàn rẹ bàbá bàbá pè wọ́n pé bò ní o sálàbí àlẹwà bàbá yìí ní béèrè yìí o pé sálàbí àlẹwà alájí ló pè é bàbá kọ́ wà náà títí títí títí bọ̀rọ̀ kábíyèsí sẹ́mà ẹni tí ti gbé kalẹ̀ yìí. ọlọ́run a máa da kábíyèsí wá wáyé yìí ni. ọba láti bàbá jẹ. akọ ẹ wọn ti gbọ́dọ̀ kọ́ ọba bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn bàbá ní jírí mi láàárọ̀ o ìpìlẹ̀ àtó jí lọ wá sáré wa dídí tí mo dé wọn ni sọ fún wọn sọ́lọ̀ pé wà wá rí láàárọ̀ là sì pé báyé gun náà pé wàásù lọ fún pé òun bá rí lọ́la mo bá pe kábíyèsí ọlọ́run bàbá yìí ni wọ́n bá yín lọ́dà o ṣé o ṣe ọ̀tún bá ṣé o ṣe o <laughs> èmi náà ti mọ o gbogbo aláàjì wàásù ṣé ìwọ ilé lọ́dà mọ̀ ń bọ̀ kábíyèsí ọlọ́jà máa yóò mi sàṣọpẹ́ ẹ̀pẹ́ ẹ̀gbó lágbára ọlọ́run ẹ wo ìtí kábíyèsí aláàfin ṣe. kí n tó ti mọ lọ sí ọ̀dọ̀ aláàjì wàásù báyọ̀ báyọ̀ sọ fún mi pé alájọ ọ̀fẹ́ jọ sẹ́ni kàkà lónìí oníjọ́ náà ni ọmọ wa pé ọdún mẹ́ta jáde láyé gbogbo wọn ò fẹ́ yọjú sí ẹnì kankan lónìí mo ní lónìí bàbá rẹ̀ lọ́nà mi sí yọ yọjú báyọ̀ gbòkè sọ̀kalẹ̀ gbé sáàdùn náà ní sọ̀kalẹ̀ gbòkè gbé sáàdùn náà yíyọjú mọ yọjú sí alájú lòkè alájú jákè lójú báyìí wọ́n ní á láìjọ tí ọba àwọn ti ṣaláìsí àwọn òrírí àádẹ́rì mọ́júmọ́ ẹ̀ ọba gbé lẹ́tà tí kábíyèsí wá wáyé yìí jáde kí n gbé fún wa ọba gbé lé wọn lọ́wọ́ jíjà jẹjẹ báyìí aláàjì kàdúgbò ní aláàjì ọlọ́mọ bá dùn bàbá yìí ló ń gbogbo gbà ó wípé ìbànújẹ́ àwọn sì sọ di ayọ̀ lónìí ẹ jẹ́ kábíyèsí bá náà fún un tẹ́ẹ̀rí pé inú aláàfin ọ̀sọ̀ wọn nínú ọba wọ́n ní sọ fún o oyè tó fẹ́ jẹ yìí déédéé àwọn ọba kí wọ́n pe àwọn ọlọ́ba lóṣù kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún ọba kankan mọ́ o ẹni tí bí jọba tí bí àwọn ọba jọba lọ́fẹ́ fi jẹ oyè ẹnì kejì oyè kan ní ọ̀dọ́ lọ́dọ̀ aláàfin ó tún kó wọn lọ́kùnlẹ̀ níwájú ọba kan láti kó wọn dòye kankan mọ́. wọ́n ní kó ṣàlàyé fún un kò yìí sí ọba kankan nílẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá yìí tó lè fi èèyàn jẹ máyégún nílẹ̀ gbogbo Yorùbá o lè jẹ kíní kan agbódé ní o o lè jẹ kíní kan lágbódé ní o o lè jẹ kíní kan nílùú yìí o o tó bẹ́ẹ̀ láti kẹ fún gbogbo ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká ṣe kábíyèsí bá dà fún un ilẹ̀ Yorùbá láìpẹ́ ìgbàgbọ́ àmàṣì. ní báyìí kó tó pé màá gbé sọ̀rọ̀sọ̀rọ̀ fún kábíyèsí ọ̀sọ́lọ̀ àwọn tó tẹ̀lé Máyégún wá afẹ́kún ó fi wọ́n hàn nígbà tàbáyọ̀ aṣáájú aṣáájú Ìbàdàn ìdájọ́ nílò òbí dájọ́ nílẹ̀ tẹ́ ní ìgbẹ́ òbí dájọ́ fún yín níyẹ dájọ́ fún yín nílẹ̀ kábíyèsí ẹ pè fún wa ẹ pè ẹ pè ó bá a rí dúró nìyí tí mo mú ẹ dùn ìgbà tí mo mú mi dùn ni pé nílẹ̀ Yorùbá yìí nígbà ká ìgbogbo wọn ti kú tán èyí ló kù. kábíyèsí amẹ́ríkà. ẹ bá fẹ́ gbọ́ ìtàn Yorùbá ẹnu aláàfin lẹ́yìn ìyókù wọn sun náírà ní. kábíyèsí wà báyìí. èkejì bẹ́ẹ̀yàn máa jẹ oyè ilẹ̀ Yorùbá lọ wọn ti dẹ́wọ̀ ẹ̀dẹ́ńbò míì. kábíyèsí wà báyìí. bẹ́ẹ̀yàn bá doyè kan níbòmíì tó pèrè ní ẹ̀ẹ́. Eh, kíní kan Yorùbá land ló pa ètò tí ọba fi ìdọ́yọ̀ tọ́ba jẹ land Yorùbá ó di Ọ̀yọ́ àgbóyè ẹ̀sìn mùsùlùmí o pẹ̀pọ̀ fẹ́ jẹ Yorùbá land tó jẹ́ ti àṣà Ọ̀yọ́ wọn ti jẹ́. nígbà wàá joyè ní ìdógbé ẹni kíní kan Yorùbá land kò tí ì joyè inú mi máa dùn àjókòó tì ẹ máa sọ ọ tó jẹ́ pé èèyàn lè gbàgbé láéláé àti ìlú ọba ti yí ntẹ wá ṣe fún wa lónìí inú wa dùn. tí èèyàn bá jẹ jẹ vs Islam. tí èèyàn bá jẹ jẹ vs Islam tó bá jẹ ọjẹ nílùú ẹ ní tálàfin ọba ti fọwọ́ sí kò tí ì fi ti Yorùbá. so adúpẹ́ ni ọlọ́run ní bàbá ẹ pè fún wa ẹ pè fún wa ọba alẹ́ Yorùbá ni ọba ó ní gbogbo ìbàdàn àbí jẹnẹra ẹ ẹ kò jẹ kò ayé tó ń da yóò yìnbó ni tí ọba lọ jẹ baálé ìbàdàn bàbá àti mi ti jẹ baálé ìbàdàn rí tàbí wà oní ọkọkọ jẹ àkọ́kọ́ ọmọ ìbàdàn tó kọ́kọ́ jẹ baálé ìbàdàn tí aláàfin bá pe wà ń bàdàn àmọ́ kí a bá ń jẹ ló àgbọ́dọ̀ sí wọ́tá ìdọ́yọ̀ ẹ má ṣe bí ẹgbẹ́ gbọ́ o. ọba wọn láwọn àtúntò lọ́ba wọn kẹ́ tuntun ta nílé alùpù abẹ́rẹ́ wọn wà lọ́wọ́ akẹ́kọ̀ọ́ mi yóò mú ẹ ṣe dùn wọn lórí gbogbo ọmọ inú yìí lórí ọlọ́run dùn àwọn inú torí ọ̀rẹ́ mi tẹ́ ẹ ṣe ọkọ̀ pè mí ní òtítọ́ bẹ́ẹ̀ ní dúró dé ní ẹ ti fún wa ní ìyí tá a wà ó. ọtọ́ ọdún lọ́jọ́ náà wọn ò ní bá ìlú jẹ kábíyèsí ọsọlọ ẹ pẹ fún wa yóò pẹ lórí yóò pẹ lẹ́sẹ̀ ẹ àwọn tá a wá. òṣìfẹsọ ọ̀túnba òṣìfẹsọ ọ̀túnba ọ̀túnba lẹkọọ òṣìfẹsọ lẹkọọ òṣìfẹsọ òṣìfẹsọ ẹ. you kneel down you kneel down you kneel down Fatima anífowóṣe anífowóṣe Eliamin amowasiu. Eliamin láti lo ìlú. Bàṣírí Kùtì láti bàrẹ̀ ìjẹ̀bú àwọn àwọn àwọn èèyàn wa àgbẹ̀lẹ̀ ẹ̀gbọ́n láti jẹ̀bú àwọn èèyàn wa àwọn ẹ̀yà ara wa ń jẹ̀bú nìyẹn. Ṣílára láti bàrẹ̀ àwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn ń jẹ̀bú ara Ẹ̀sùn wa bí ẹ̀sùn wa bí káyìndé ẹlẹ́lẹ́ àtìbàdàn baálẹ̀ lásán baálẹ̀ lásán ọmọ sọ́nà. ọmọ ọmọlé ọmọlé kan anáwá nìyẹn anáwá ń gẹ́ ah, èèyàn láre onídàájọ́ kò bẹ́ẹ̀ lọ́kọ̀ òkú nìkan. <laughs> ẹ̀jímọ̀ mi ẹlẹ́rẹ́ kọ́kọ́rọ́ lé owó káàbọ̀ ọlọ́sọ ọlọ́sọdú ọsọdú ọ̀dàdà bọ́ọ̀lù ọ̀dàdà ọmọọba kábíyèsí o kábíyèsí o ẹlọ́gà yín wá. àdìgún ọmọ lè máa mú agbára ọmọ lè fújì káàbọ̀. èmi tí mo sọ̀rọ̀ náà àtẹ̀dé ìdàbí ìṣòwájú olúbàdàn ìṣòro àti ìdìbò ọkùnrin ògùnmọ̀kàkà àbàdàn bí o sì. justice amas apẹ̀mọ́ tí gbólógbó pààlà. ìjàmbí ẹ̀ka bọ̀. kò sẹ́ni tó lè mú omi ẹ̀jẹ̀ láìsí oògùn ẹ má kiri ayé wájú aláàfin mọ́ so kábẹ̀sí ọlọ́jàbí yógùn ẹ̀kọ́ àlejò ní báyìí wàá pe bàbá sámù àwọn ìyọrísí láti kí àwọn àlejò pààbọ̀. kábíyèsí ikú bàbá yìí aláṣẹ gángan òòsà ọba tí ń fọba jẹ ọba tí ń gbàdọ̀ bá lè ọba ọba tí ń dá sọ fún ọba tí ramato fọba ẹgbẹ́ ọba tí kọ́lé fọba ẹgbẹ́ ọba tí máa kó àwọn ọba ẹgbẹ́ lọ ìlú èbó ọba tí máa fún ìjọba tí máa fún ọba aládé bí ìjọba ọ̀fọ́ sí mọ̀ pé jọ sátidé níjọba ṣiṣẹ́ à ń jọ ni sátidé tọ̀ lọ ìyẹ̀jọ láàfin lọ fọba aládé ìjọba ẹ̀sìn ìṣiṣẹ́ ẹ̀mí yóò kù kárí kése nǹkan kan ní sẹ̀mí yóò ojú yóò ní fọ́ etí yóò ní di ẹ̀ ní darọ làákà yìí tí gbogbo ayé kù mu làákà yìí náà máa pọ̀ sí mi iyì ara yín àpọ́nlé ara yín tí gbogbo ayé ń gbẹ̀ngbẹ̀ rẹ̀ yóò máa pọ̀ sí ni abis. ní orúkọ ikú bàbá yìí ọba tí fọba jẹ bàtí gbàdọ̀ balẹ̀ ọba bàtí daṣọ fọbẹ̀ gbẹ bàtí kọ́lé fọbẹ̀ gbẹ ọba táwọn ọba ẹgbẹ́ máa ṣàtìpó lọ́dọ̀ rẹ̀ láìsí ìjọba orílẹ̀ kan ẹ̀mí yóò kùn kan ní kése o nǹkan kan ní sẹ̀mí yín o ní orúkọ ikú bàbá yèyí náà ní orúkọ àwọn ayaba ní orúkọ àwọn ọmọọba lọ́kùnrin lóbìnrin ní orúkọ àwọn ẹmẹ̀wọ́ba ní orúkọ àwọn èèyàn méjì tí Basọ̀run jẹ́ olórí wa a kí ọ̀rẹ́ wa ọmọ wa olólùfẹ́ wa ẹni tí gbogbo ayé ń fẹ́ mọ̀ ń bọ̀ lórí ikú kábíyèsí ọ̀ṣọ́lọ̀ Wàsíù káàbọ̀ àti gbogbo àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ sílùú ọ̀yọ́ nǹkan kan ní sẹ̀mí rẹ̀ o ẹ kú lé lẹ́kọ̀ọ́ pẹ̀lú bísímìlá ẹ bá ń padà lọ ẹ délé pẹ̀lú alẹ́mùdélá ntọ́ wa gbà wọn ní pẹ̀lú bí ìṣe o akùdé wúrò ní wọ́n ẹ̀mí rẹ̀ ọ̀tá sọ́tọ́ náà yóò sojú ẹ̀mí rẹ ẹ jẹ́ ń kí àwọn ọba àbáwọ sọ́nà ó kí yín kú oríire ní gbogbo ògbà inú yín máa dùn ẹ nífẹ̀ẹ́ aláàfin aláàfin náà nífẹ̀ẹ́ yìí gbèsè yìí nìkan lọ́ba tó wà lẹ́kọ̀ọ́ kò ní iye ìgbà tí bàbá mú mi lọ́dọ̀ yín fún program oníyè ìgbà tí bàbá rán wa wá nígbà tá a ti joyè bí ogún ọdún àtọdún kan tẹ́mi ti joyè ọba ọ̀dọ́ yín tó fi ń jẹ ìyálọ́jà ìyálájẹ kíni ti jẹ adé ọ̀dọ̀ ọjọ́ rálẹ̀ kan ṣoṣo. kò sígbà tí bàbá tẹ́sí tí bàbá ò ní wá ọmọ lẹgbẹrẹ yín aláàfin náà sì wù yín gẹ́gẹ́ bí ọmọ gbogbo tálàfin fi ń wù yín àti tẹ́ fi ń wù aláàfin ọlọ́run ní bàtà náà yìí ẹ̀mí ìtẹríba ni ẹ̀mí ìrẹ̀lẹ̀ ni ìkóyàmọ́ra ni ìnífẹ̀ẹ́yàn ni lọ́wọ́ wà lára yín ọlọ́run ní gbàgbó láti ọdún mẹ́ẹ̀ẹ́dógún tẹ́ ẹ ti dóye aláàfin ọ̀gá àbámọ̀ kó ń dá sọ́rọ̀ yìí ẹ̀yin ló sì kábàámọ̀ bálá àfihàn yín jòyè ọba yín dúpẹ́ lọ́dọ̀ ọ̀dọ̀ ojú ọ̀run lè lé funfun ojú ọ̀run wà tí ó funfun kò lè má sí dúdú díẹ̀ ọjọ́ tí ọ̀tún bá mú ẹnu bà fẹ́rẹ̀ mu ọjọ́ burúkú ni o èsù gbómẹmú ṣùgbọ́n sáà wà ní pé káláàfin oyè náà bàbá rẹ̀ bá wí fún gbogbo àyà lọ ní pẹ̀lú màgbẹ́ lọ́la ti bẹ̀rẹ̀ sí ya fọ́tò pẹ̀lú ọmọ wa náà ti ń yọ ó tún yẹ fọ́tò wò ní yóò ní ìlú ọkùnrin yìí ah, tí yóò sì débi tó wí ló ah, gbọ́ lọ́ọ̀ yóò dé ó wá ṣe ẹ̀yin wá ṣe nǹkan kan ìyàwó yín kan jọ́ lọ́n pé ó lọ síbi àgbáre ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjìlá láàfin fi jáde ọ̀sẹ̀ náà kó kú ìyàwó ẹ̀ ló kú ẹ̀ à nítorí bá ń kojú tí ojú bá ń kojú gbẹ̀ ni ń kòwé ni bàbá wa ní kí èmi àti bàbá wa sọ̀rọ̀ ká wá lọ sí ọ̀dọ̀ ká lọ bí. ẹnu mọ ìyá mi o nígbà àdọ́dọ̀ ọ̀sọ́dọ̀ wọn dáná pìtì pìtì pìtì a ah! mo níbo láti jẹun ọ̀sọ́dọ̀ mi láti jẹun o jẹ a ah! nígbà ìwé ọ̀sọ́dọ̀ mi gbogbo ọba tí wọn náà ní wọn máa kó jẹ a ah! àwọn èèyàn lọ́yọ̀ <laughs> abẹ́ ìbọn aláàfin ni wọ́n bá tún rí ẹnfúlóòkù ọ̀mọ̀ sí two hundred two hundred níbẹ̀ ní rábà bá tún wọlé mo ní a ah, eléyìí ẹni ọlọ́run ọ̀pá ọlọ́run ló fún níyàwó ọlọ́run ló sì mú ọdọ̀ lóòlò ní ṣẹlẹ̀ sí mímọ́ àníwá bá ní kó ẹ̀dọ́ yà kí bàbá yìí ọ̀bá tí ìbá gbèsè aláàfin àti ìfẹ́ ọsọ́dọ̀ ó ti wà nípa ìtàn bàbá àgbà wí inú ilé gbẹ́gàlà mi ọmọ sí a ah, ó tó ń tí ọba mi ọba ẹ̀yìn ọwọ́ atótó bí ọ̀sẹ̀ méjìlá bá tó lè náwó lọ́sọ̀rọ̀ bá tó lé wọ́n ló ti dé sòtẹ́ẹ̀lì ó ti tọ́sẹ̀ kan tí ń pe wúlẹ̀ jẹ́ ń bẹ̀ tí ń pàgò jẹ́ mẹ́ a ah, tí gbogbo tọ́lọ̀ yìí náà wọ́n wá kí ọ náà kú oríire ó tó oṣù méjì àwa síbi kó àti ọ̀ṣọ́ lọ́nà. kò react ọgbà pálá àfi ní gálà. káàkiri aláìwá ògbójú àwọn ọmọ ìlú padà. àwa máa sọ èèyàn tá a bá lóde nǹkan ọba wá lóde tó ṣe dáadáa bù kó o jẹ gómìnà kó o já rẹ bálá àfi ní tọ́jú wa èyí tó ọba wọn bá mú alówó lónìí lónìí náà bá àbá náà tán lónìí àná lọ́la tálá àfi tán. òwádìí ẹ̀mí mẹ́ta. fòdùyà gbẹ̀gẹ̀dẹ̀ owó adé ẹni kẹ̀kẹ́ aláàfin iná tán tàbí ẹ̀mí kejì àwọn ìwé méjìlá ń ná ẹni ẹ̀mí kẹta àwọn ará akínú kankan wọn nà wẹ́wẹ́wẹ́ ni. ajíláàrú ànátọ́nu pé jọ́kejì ọdún ńgbà àti aláàfin ní ẹ má bọ́ ẹ má bọ́ ọ̀sẹ̀ ni ó ló jẹun àárọ̀ bàbá ìdúdú wà láàrẹ̀ tẹ̀lé kó lọ ní ìsìn ńgbà táì kú ni ìyàwó kálukú lọ bí ènìyàn sípa ńlá yìí kò wá. kéwòn tó dáná ìwọ́n ló tún yá o à ń bọ̀ tẹ́lẹ̀ lóyìn èyí tá a gbà lánàá ọ̀gá láàfin yóò sòyìn fún wa. agbóde mi yẹn o ẹrù tó yẹ o bàbá àkóyè òní ẹgbẹ ó wá bàbá níbi òde yẹn dáyìí àníbọ̀yá mú mọ́ra ni. Buhari olótò tó wá gbó tó ní programu yóò sì máa lórí ọkọ. Wàsíù náà tó wá tán ni. Lọ́wọ́ tó bẹ̀rẹ̀ sí ibi aláàbò. Àní ń dàgbà. Aláàfin wá sẹ́yìn sí báàdì. Irú orí tó ọkọ̀ ìsàn ní ti lágbára tó kò tí ì kọ́ fáláfin bí sànni ti lágbára tó àmọ́ bí ó ti lọ rí nǹkan ìjìnlẹ̀ tó lò ọwọ́ tó ọwọ́ yóò wá sọ fún mẹ́ẹ̀ lónìí o. bẹ́ẹ̀ yẹn bá wà ń lo sẹ́ẹ̀tì báyìí àfikún máa pé tó orí wàsíù ni bẹ́ẹ̀ yẹn bá ń kọjá lọ àfikún máa pé tó bẹ́ẹ̀ yẹn bá wà ń ọkọ̀ àfi tó lọ́pọ̀ aláàfin tó bá ìràwọ̀ ló ní wọ̀ kò ní fìbànújẹ́ sáyé mọ́ ọmọ rẹ tó kú à nífẹ̀ẹ́ sí kọ́mọ wọ́ ṣáájú wa nǹkan ìdùnnú ni fún wa wọn àfa wà kalẹ̀ gbogbo ọmọ anábì lọ́bẹ̀ pátá sojú ẹ̀ eléèkejì lọ́ba ṣùgbọ́n kó anábì ọ̀parẹ́ o ṣùgbọ́n ànífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ọ̀bọ̀ wájú àwọn èèyàn méjì bàbá wa pè wá bàbá ní mo fẹ́ dá yàgá ìbí wàásù lọ fún gbogbo àwọn ará àgbáyé tọ́ba dìjọ́ tó ń wò ṣe eighty eh, eh, forty eight eh, forty nine bàbá náà ń fi ẹnìkan tó lápẹẹrẹ ní lágbàáyé àwọn ọkùnrin Nàìjíríà àwọn wàá fi to ìkan tí ó mèlú títì ẹ fẹ́ abẹ́ ẹ fẹ́ kí là ń wá bàbá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tiẹ̀ fọwọ́ sí o ẹ̀gbọ́n mọ́sẹ̀ báwọn bá rìlíṣì hundred thousand hundred thousand fún wọn pé wọ́n tiẹ̀ fọwọ́ sí ìwé ọmọ mi ó kí ọkú oríire o bàbá wa pè é two hundred million wa ìdálà fìdí náà ń bọ̀. ń wè mí lọ lé mọ ya oyojú ẹlẹ́gbàá àwọn àkùkọ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hundred thousand láàfin ìwọ̀n nà tí gbogbo ayé ọmọ pé mo ná mo sì bọ́ sọ́dọ̀ ọ̀hún ló lò mo rí bọ́ ẹ ra fẹ̀ mo sì bàbá èmi ti sọ fún àwọn èèyàn lánàá mo ní kẹ́yìn ọlọ́gọ́rùn méjì sí èmi ti wọ sẹ́mìtì kí n lo hundred sí kémi ọmọ àlọ́ ẹ̀yẹn sáàgbò sáyé ńgbà tó yẹ kó sàlẹ̀ yìí ẹ̀yìn ọ̀gbọ́dọ̀ kú ẹ̀yìn òsì gbọ́dọ̀ kú ní etí ìsá inú yìí yé sí ìbàjẹ́ ẹni àwọn aláwọ̀ inú ọ̀wọ́ máa bàjẹ́ ẹ̀dá àwọn máa lọ nìyí lẹ́yìn pàtàkì àbá lọ kúrò bọ́ọ̀lù kọ̀ bọ́ọ̀lù kan sí bọ́ọ̀lù kọ̀ kan bẹ́ẹ̀ náà wọ́n lè àbára mọ́. <laughs> Bàṣíù tí wọ́n bá bàbá rẹ lọ bọ́ọ̀lù méjì sí. Ọlọ́run ó yẹ ẹ balẹ̀ dáadáa o. Àní fìbànújẹ́ ṣe. Aláàfin òfin ẹjọ́ yìí. Wọ́n ká màmá yìí ẹnu mi gbà gbogbo ọba títí ń jẹ káàárọ̀ òjìrè ààrẹ kan náà wọn ààrẹ akọkàbọ kan náà ni wọn jẹ aláàfin yẹn nìkan ló jẹ méjì. káàbíyèsí aláìlúwà kàkàbọ̀ méjì lórí tró ó dì tàn. kò àti ìkọnú ìwé jọ́sìn ọ̀kọ́ pé ọba kan jẹ ó wá fi ààrẹ akọkàbọ̀ méjì jẹ aláàfin ọláyíwọlá adéyẹmí lọ jẹ méjì ó sì fi àwọn amẹnudìtì jẹ́ MK Abiola ìjọ náà ọba kan dágbé lókèrè lórí wọn ò ní jẹ wá lọ gbé eh, ẹni tí máa palẹ̀ ìwé ọ̀pọ̀ ọmọkùnrin. báwo yọ méjì ni ó lọ gbẹ́jọ́ aago mẹ́jọ alẹ́ la gbàdájọ́ níbí àfùmọ́ tilẹ̀ fi mọ́ àtúwá yọ fáìlì Abíọ́lá ti kó ọkọ̀ dálẹ̀ oríṣiríṣi nǹkan gbogbo tó ọba máa jẹ ni ọ̀sàrí sùpẹ́sà làbí ńgbà tá a tún jẹ Gani Adams ńkọ́ òun náà tún mú ìlú títì oyè tiẹ̀ náà àní kábàámọ̀ aláàfin mi kábàámọ̀ kò ń fún ọ níwò yìí ọ sóríire dọdọ alẹ́ àti gbogbo àwọn tó tẹ̀lé ọ ẹkú àdótì o tí kò lò tún lọ níbi tá a tò lọ́yọ̀ ọ̀dẹ́ ní àwọn aláyé ni wọ́n mọ̀ fún àwọn tí a tó ń lọ máa lọ ń gbọ́ ọba dé ọgbà wé dé á máa sọ ẹ̀sìn tó tẹ̀lé wa oní yóò ní kúrò. bàbá fún Ìyálóde ní ìwé alábálọ́sìn ẹni wọ́n lọ fún ìwé ọ̀rọ̀ sì dàrú Ìyálóde ní wọ́n bá ń bọ̀ ní Ìyálóde ní eh, ṣọ́ọ̀ṣì ẹ̀ eh, eh, níbẹ̀ Ìyálóde ti lọ joyè níbẹ̀ wọ́n ti jẹ́ jẹ́ náà ìyálóde bá lulẹ̀ bóyá bá lulẹ̀ bàbá rẹ̀ ń pín ọwọ́ ni yọ bí ìyálóde ọwọ́ àdúgbò padà ǹjẹ́ gbogbo ayé ọ̀pọ̀ ǹjẹ́ náà mọ̀ ó sì wá lè yìí bí tí wọ́n ti rí ìjẹ́ náà ó rì bí tí wọ́n ti rí ìjẹ́ náà ó rì igbá léèrè ó lè kú àwọn léèrè ó lè kú àwa náà nífẹ̀ẹ́ rẹ̀ kìí ṣe pé torí tó ń kọ́ nìkan torí ní ọba kó kásẹ̀tì mi jọ àbáwọn àwo òye ló ń bọ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàdásó èyí ò tún máa yiri ẹ̀wò ní láàrin òru wọn náà tó fọ ọyọ láàrin gbogbo wọn tó wá fi ọsọ ọgá ìyẹn kọ ọ̀rẹ́ o bàbá ọmọ yín dé o ẹ kó àmójú wa oyè náà ọmọ lórí o báyìí yókù náà ti ń jẹ ọyá kúnlẹ̀ káwọn ọyọ míì sọ ṣàdúrà ìgbà alẹ́ rẹ̀ ó rù ú àbábà sọ. a ní ti dá mọ ọwọ́ tẹ́lẹ̀ òkè kan yín ní o ọmọdé ní pápẹ́. báyìí ní ọ̀dà bàbá òjú pé sáwọn ọlọ́sẹ̀ bá dúpẹ́ bọ́lọ̀ ọ̀nà àwọn àṣẹ ọ̀nà akọ́ ẹ̀ máa ṣe ọ̀nà àgbẹ̀tẹ̀ ẹ̀rí yẹ ó ti yẹ ọ̀nà àgbẹ̀rún ó yẹ jọba bá dọ̀la mà yẹ náà ìlú ìní jẹ o ètò ọgbà ṣe yìí ìlú gbọ́rọ̀ bàbá máa tún máa wá dé kí mo tó wà ìlú rí bẹ́ẹ̀ ọlá bàbá wa kú bàbá yìí dé ọlá ọ̀sọ́lọ̀ lọ́jọ́ tó gbogbo gbà nínú ọlọ́run lò ní ilé ìbàdàn láì ṣe tẹ̀lé síù títí ọlọ́run fi ní ọjọ́ pé ọlọ́run ìpadà lẹ́yìn náà torí pé ọ̀rọ̀ pọ̀ ń bẹ àdúrà wọn ni a ṣe ọlọ́run lórí ọjọ́ tí à ń wí ó ṣe rí ọlọ́run tó wá sọ dé gbogbo fún alẹ́ mi alhamdulillah ọlọ́run ní sọ́kùn àlẹ́ jẹ́ o. làlàúrà làpàtà bílà bílà nílà sí i. kábíyèsí àwọn ìwà ọba tó rìn sí gbogbo rẹ̀ ń bì títì. adéríbi ìwé pé kò fi. ọ̀rẹ́ lè sì kábíyèsí ni ẹkọ ohun wọn lóun ní òní bàjẹ́ o ní báyìí níyọ̀dá kábíyèsí òòsà gẹ́gẹ́ fún rẹ̀ wọ́n dáhùn fẹ́ kí kábíyèsí ọ̀sọ́nà jáde sọ gbólóhùn kan. àtọ̀dá òòsà ẹ bọ́lẹ̀ tí ọ̀rọ̀ kò ojú omi kọ́. kábíyèsí kábíyèsí ọgbà wáyé kábíyèsí ẹ pé fún wa inú yà dùn àyà lè ẹ̀mí rí bàlùjẹ́ ẹ̀mí rí ọdún twenty twenty ọdún owó ọdún yìí ọdún ẹ̀yẹ ọdún oríire ló máa jẹ́ fún yín ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ikú òní pa yín àwọn òní pé ilé ilé lójú owó ilé lójú máa rí ilé lójú máa rí ẹ̀ṣẹ́gun ọ̀tà ẹ̀rẹ́yìn òdì ẹ gbogbo olóòrè á máa dùn onírọ̀ yìí ẹ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò sí tí mo fẹ́ sọ dúpẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ bàbá mi ikú bàbá yìí lọ fún ọlá tí wọ́n fi dá wa yìí ọlá ò ní tán lé ọlá ò ní tán lé nítorí pé ẹ̀yin lè tà wá ìṣe yìí làwa ń ṣe ìwà yìí làwa ń ṣe gẹ́gẹ́ bí ọ̀túnba àdìrí sọ́sọ́ lẹ́kọ̀ọ́ nílẹ̀ Yorùbá mo fi àyè púpọ̀ mo fi àyè púpọ̀ ẹlẹ́bi gbogbo ẹ̀ kún wa jìnnà gan tó máa pẹ́ gan kò tí ìyá náà ládà kò yá rárá ó dẹ̀yìn ọgọ́ta ọdún ọgọ́rin ọdún mo bá ewa dúpẹ́ gan lórí tẹ́ fún àyè gẹ́gẹ́ bí orí tó náà máa pé orí tọ́lọ́wọ́n bá ṣe fún mi dúpẹ́ mo dúpẹ́ ọ̀pẹ́ yìí ò tàn rárá ọ̀pẹ́ ojoojúmọ́ bá ní títí láéláé ohun tí ó bàbá aláàfin àti gbogbo Ọ̀yọ́ Mèsì pátá àti lọ́yọ̀ tí wọ́n ṣe fún wa nítorí oyè máyégún ó nítumọ̀ tó pọ̀ Kábíyèsí wọ́n tó ajẹ́ máyégún gbogbo ilẹ̀ Yorùbá pátá tí o kù síbi mọ́ ayé bọ́ọ̀yọ̀ yóò gbọ́ bọ̀ mí ni o àdúgbẹ́ gan always ah. ah, níjọ́ tí àyèdè sọ tí ohun lẹ́tà ẹ̀ wá ó pè mí ó ní àbálò igbó lọ́la kò òun bọ̀ ah. ẹgbẹ́ ṣe ó ní àbẹ̀wò àtúntò bímọ ó ní ara o kí ni a fẹ́ ṣe yẹn o wọ́n á lọ kàlẹ́ndà àsìkò tí a máa ṣe sẹ́rímọ́nì kò tí ì pé náà ilẹ̀ lámọ́ ló bá dé bá mi à bóyá ohun tá a retí ó ti bọ́ sí ìdùnnú ayọ̀ ní wọ́n lé yín nínú gbọ́dọ̀ dúdú ẹ̀ àjọkọ̀sí bọ́lá ìsàmọ́ títí títí títí lágbá tó o ọ̀rẹ́ òwe kí ló dé bẹ́ẹ̀ ẹ̀ gbọ́ tó bá yá ẹnu kọ́lẹ̀ tí wọ́n gbọ́ ẹ̀ á ìdùnnú òtítọ́ lé yín o ẹ gbogbo ọ̀rẹ́ wò sí wọn dúpẹ́ wà láàfin wọ́n wọ́n ṣe gbogbo èdè ẹ̀yìn ọgọ́rin wọ́n fún wa o lè fi dáyé lójú kábíyèsí ibẹ̀ ìtẹ̀sẹ̀ yìí onísí àbámọ̀ ọ̀gbọ́n díẹ̀ onísí àbámọ̀ ọ̀gbọ́n díẹ̀ gẹ́gẹ́ bí mi náà lè ṣe mọ̀ day one the kò sí bàtẹ́ ìgbèjì òjẹ́yìn kò sí kò lè ní disappoint yín gbogbo àwọn ọba tó ń gbọ́ pátá nínú wọn dùn gbogbo àwọn olóyè tó gbọ́ pátá nínú wọn dùn oríire two thousand and nineteen stroke two thousand and twenty nílé oríire òní wọn lè yín gbogbo ọmọ yẹn aṣọ oríire púpọ̀ ṣe wáyé lọ ipò ńláńláńláńlá tó máa bọ́ sí lágbọ́rọ̀ náà lóbi ẹ̀mí ọmọ ya pọ̀ dúró lọ́yọ̀ yìí wọ́n á pọ̀ wọ́n á di gómìnà wọ́n á pọ̀ dúró bó ṣe máa rí yẹn àríbẹ̀ àṣebẹ̀ kábíyèsí kábíyèsí kábíyèsí ló wà yìí ẹ ṣe wọlé bọ́. agbẹ́bí ẹ̀gẹ́ ẹ̀gẹ́ bọ̀ àtọ̀dá ọ̀sà gbogbo ara kìkì egun. ní báyìí a fẹ́ gbọ́ ọ̀rọ̀ látẹnu aláàjì wàsíù nínú wa ṣe dòdó lónìí kọjá láti gbà wọn tẹ̀sí bí wọn o ìtí ẹni tó dùn wọn lójú kọjá tó ní ni o kọjá wọn ti rí sẹ́yìn wá ni o bí wọ́n ṣe yin òòṣà gbogbo ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká gbọ́ látẹnu wọn. Àwórì Maiyegun nílẹ̀ Yorùbá iwájú Yorùbá. kò sí ìwádìí ìbílẹ̀ sọ tó kọjá ìdí abiyesi sọsọ bẹ́ẹ̀ sọ mo ti lọ fi ọ̀rọ̀ lọ àwọn àgbàlagbà nígbà tí mo gba ìpè mo rí i lẹ́tà òdùnnà bá àwọn tó bèrè òdùnnà bá kejì yìí lẹ́nà òfin lẹ́tà òfin hàn wọ́n wọ́n dẹ́gbà lẹ́tà lọ́wọ́ mi wọ́n sọ fún mi pé tó máa ní ṣùgbọ́n ee oyè ń gbà nítorí wọn ti bá yín sọ bẹ́ẹ̀ sì àwùjọ yẹn torí àgbàlagbà náà sọ mo ò ní bá ìpele mo tóbi òbí tó aṣọ onígbà púpọ̀ lọ́wọ́ kábíyèsí ọ̀sọ́nà ní ọdún mẹ́wàá sẹ́yìn torí pé nǹkan tí kò bá ní ìyọ̀ǹda àwọn tó láyé wọ́n sọ fún wa ní pé ìṣe ṣùgbọ́n ọlọ́run sọ fún wa bẹ́ẹ̀ ṣe tóbi tó lọ́wọ́ ẹ̀kọ́ tí àwọn mú bẹ́ẹ̀ ni ọlọ́run fi yé wa bẹ́ẹ̀ ṣe tóbi tó lọ́wọ́ àwọn onílẹ̀ agbára ń ṣe tó lórí ilẹ̀ òun ni ọlọ́run fi hàn wáyé ọlọ́run wá dá ẹ̀mí ẹ̀yìn sí ẹwà bẹ́ẹ̀ lódìdí láti pààyẹ ìkọ̀kan òyìnbí nínú ara láti pààyẹ ní gdc lábẹ́ ìbòjì ọlọ́run àsíá jẹ̀yìn yẹn náà ọlọ́run dá kábíyèsí ọ̀sọ́dọ̀ sí lábẹ́ àsíá àti ìbòjì yẹn náà ọlọ́run dá èmi náà sí ìṣe yẹn tó jẹ́ ìṣe yìí àwọn alálẹ̀ ní kó ṣojú ẹ̀mí yìí nígbà tẹ́ ẹ̀ fọ̀tẹ̀ ṣe nígbà tó lẹ́ pé ilẹ̀ yìí ń wọlé lé táṣọ fún máṣọ tó bá wù yín fún yàn ẹ̀ táṣọ lóyún ní kẹ́ ṣe kó lè gbé yín lọ́wọ́ mo dúpẹ́ mo mọ lórí sàn mo mọ lórí o mo mọ lórí o sí ìwọ̀n tàbí ẹ̀sọ́ ìdúró àwọn ẹbí bàbá wa jó bàbá yìí láti gbà yẹn à ń jó à ń jó káàkiri yìí torí ọ̀rọ̀ tí ẹ̀yin bá ti sọ ní gbogbo àpáńlá ayé ọ̀sùn ó lè kàn sí gbogbo àwọn tó yẹ kí n kàn sí láti sọ fún gbogbo pé nǹkan báyìí ẹ̀pà ló láti gbé kí n má ṣe gẹ́gẹ́ ọmọ ọba ìgbọ́dọ̀ ìgbé ẹ̀sìn láì jẹ́ gbogbo kan ìtawá nílé nìyí ntawa ṣe pé àwa àwa dúpẹ́ pé apalẹ́ta o bàbá fún mi anniversary tẹ fẹ́ ṣe gbogbo bẹ́ẹ̀ tí fẹ́ ṣe yìí pé a sọ fún yín pé àwa lẹ́yìn à ń tẹ̀lé gbogbo àjọ bá ń àwọn onílẹ̀ látara ìwádà ní ìgbà a fẹ́ ṣe forty nine which is gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ thirteen and fourteen so thirteen and fourteen yẹn náà ni àwa fi ní káwa dúró sí orí thirteen àwa yẹjú sí ní àbíta sí ìlú àṣẹ olódùmarè àti ìyọ̀dá yìí kábíyèsí ẹ̀ka fún wa Ẹgbẹ́ ẹsẹ̀ kábíyèsí bá láàfin. Ọ̀yọ́. Sọ̀yẹ̀ láàfin. báyé kú ẹ̀tẹ̀ ń jẹ́ orúkọ kan alábàámbí sẹ́ẹ̀tì màgbẹ́sùn á aláàfin tẹ́lẹ̀ ní sẹ́ẹ̀ màtúmọ̀ alábàámbí tani alábàámbí gangan Ṣàngó. ní báyìí ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gba agbára Ṣàngó àti àṣẹ Ṣàngó lọ́dọ̀ Ṣàngó báyìí ni ẹ jẹ́ ká ṣe kábíyèsí bá láàfin ọmọ òní ọmọ onílẹ̀ ọ̀rẹ́ yín ó ti di báyìí gbogbo lẹ Yorùbá èyí tẹ bá jẹ tòyè ẹ mọ lọ sí mítìnì ilé wọn ni o ẹ mọ gbàsẹ lọ́dọ̀ wọn báyìí tẹ ẹ ti gbọ́ gbogbo lẹ Yorùbá làwọn jẹ báyìí gúnlé lórí báyìí o gbogbo èmi ni mo tóye ní kíní mo jẹ ẹ mọ lọ́dọ̀ wọn báyìí gbọ́ ẹ mọ fún ọlọsẹ wọn tó máa jáde àṣà ti kùn níwájú Aláàfin. Àtìló. ẹlẹ́yìn ọ̀gá sà nígbà tó lẹ́ pé Máyégún ni ọmọ àlejò ẹgbẹ́ tí wọ́n mọ̀ nígbà tó lẹ́ pé Máyégún ni ó ní tí bàbá ní wọ́n tó fọmọ ìdókòó sórí ẹ̀ka Máyégún níbi Ọ̀yọ́ bá máa wá ṣe ibi tó ń pè ní sector conflict resolution bàbá máa yọ̀ǹda ọmọ yọ̀ǹda àyè fún wa káwọn fi wá kọ́ center for conflict resolution láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ohun tí Aláàfin dúró fún ìṣọ̀kan gbogbo ilẹ̀ Yorùbá ni center for conflict resolution ìdájọ́ wà bàbá ti di yẹn kalẹ̀ èyí tí wọ́n ṣe ń ṣe ẹgbẹ́ sọ fún àwọn pé yóò máa wá bẹ́ẹ̀ tiẹ̀ ní. ibẹ̀ lábábá kò wọ́n sí ọ̀rọ̀ tá a bá wá ọ̀rọ̀ tá a bá sọ tì téèyàn kò fẹ́ gbọ́ bàbá wa fi yẹ bá máa wá wá wá wọ nígbàdìgbà. ẹ jẹ́ ká lè ẹ lè fẹ́ ara mi. ní báyìí ẹ jẹ́ ká fi ara balẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ àgbà lẹ́nu àgbà lẹ́nu ẹni tí ọlọ́run fi sí lẹ́nu ẹni tí ọlọ́run yàn kábíyèsí aláàfin gbogbo lẹ́yìn ọba. fi àsìkò yìí fi bà lọ́dọ̀ ẹlọ́run ọba a lè wí lè ṣe a lè ṣe lè wí ẹ tó wá ń ṣe èyí tó wù nígbà gbogbo tẹ́lẹ̀ kan lè béèrè lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ kan lè yí padà bàárẹ̀ o lẹ́dùnmá rẹ̀ túbà òdùà akọ̀dúkọ̀sù ìpínlẹ̀ ọ̀kan bí. tá a mọ̀ bó kú ni bó kù ni bó sanra ni bó kéré ni. kábíyèsí aláìlúwà. mi ò dùn àbí kó ti lágbára tó. wọ́n bí wàá bí àwọn ọmọ méje wọ́n á tẹ̀lé ìgbádé wọ́n á dá ọ̀ràn yẹn ó ló kọ kí àgbàbá rẹ̀ sọ. So ṣùgbọ́n wọ́n fún ní ìdájíjẹ ọ̀ràn àyàn ọ̀ràn àyàn wa ní fún ìṣesí rẹ̀ mọ ọ̀ràn àyàn ni wá mọ ṣàgbó ni wá. mo túbà yín o pàṣẹ o ipò ló bá júbà rẹ̀ ìyá lanu àwọn tó láyé àwọn tó fi wá bí àti bá àwọn òkú gbé kà ń bá ìdànù gbé kà ń bá àwọn abọ́ra gbé wọn ọ̀pá wa kan dá wa sí. ojúbà bàbá bàbá bàbá bàbá bàbá ńlá bàbá mi. ojúbà rẹ àtìbà àwọn ọmọ rẹ dé mú wa wájú rẹ. a lè rí ẹ̀rí wa ọ̀run lálẹ́ ni tó pọ̀ sí. ojúbà rẹ o gbogbo tábà jẹ ẹnu rẹ̀ láti mú káàfi sara lóore káàfi tọ́jọ́ káàfi tọ́jọ́ ilẹ̀ láti mú iṣu ilẹ̀ láti má ẹ̀gẹ́ ilẹ̀ láti mú ata àlùbọ́sà gbogbo tájẹ ànímọ́lópè ilẹ̀ láti omi tó da jù táàmù ilẹ̀ ni wọ́n wà láti mú àwọn apadà fún ilẹ̀ náà láti ìfilẹ̀ náà lọ́ra fáwọn tó kún bọ̀ wọ́n máa kàwé wọ́n máa rí wa àtibá olùmọdógbó àlè lọ sódò ní àjọkalẹ̀ agágàsì ẹni tá a rí ta kápólágbó ìjọba ọ̀la tó bàbá amúba àfìlùbọn amábatala pátá bẹ̀bẹ̀ lólùdẹ́yìn àgbàrá ó tibẹ̀ òtù wọn lójú ọjà wọn lápò ọjà wọn lọ́rùn ó tù wọn bẹ̀rẹ̀ gbọdọ̀ adágbàsẹ̀ kótó gáràgàgà tégún tégún égún gbogbo wọn àdúgbò lọ́lùgbà ìkíni méje là á kọ́mọ olúkọ ewúko tó dá ní iláko ìkàn tiri wọ ìwádìí ìkó òkóso tiri gbogbo ìwọ tiri pẹja ọkà bàbà òtiri olóko bọ́mọ kéékèèké ó bá gbàjẹ́ ọ titiri ní ẹtiri òkè tiri wọ́n kò ogún ọdún ọgbọ̀n oṣù làjànàkú tí ń dòrè kókè kò sí kéyìn lè fòkèsè aláàfin mo túbà rẹ tẹ ti jẹ mọ̀jẹ̀ wọ́n lọ agbèsè mọ̀jẹ̀ ká gba wọn ká wọn pẹ̀lú ògo Ọlọ́run àṣẹ ní tiẹ̀ àṣẹlẹ̀ fún mọ́nàmọ́ná àṣẹlẹ̀ fún gbogbo ọká fífi sàn ní jẹ wàrà wéré lójú èdò ń jà dákun àṣẹ rẹ má yọ lẹ́nu wa lójúbà yín o lójúbà adéyẹmí alólòdù lójúbà gbàgbà wọ́n ní kó má ṣoògùn mọ́ ṣe bí olóbi ojú òṣèlú olóbi olóbi oṣù kan ìdìbò tí yóò fẹ́lá kò bọ̀ ṣáájú. adìẹ ní kí ló gbé sínú ilé tí ibi bí ẹfọra. káàbíyèsí ọmọ bàtẹ gbàmú bàtà gbàrà àgbàrá lé lọ fànà rẹ bí tẹ́ ti fẹ́ lọ́mọ. ìgbò adìẹ ní ìgbò ọ̀pádìjọ gbọ̀ngàn bí owó. ọba ẹ mẹ́ta òkè àkẹsẹ́ ìkan dá ìkan ràn ìwọ nìkan ló kù tí gbogbo ayé fi ń rán rẹ ilẹ̀ ní òpè wa mi òpè òye yọ òpè òtán lára omi ògbọ́dọ̀ tán lára ẹ̀jẹ̀ ògbọ́dọ̀ tán lára ta ló fi síbẹ̀ ta ló fẹ́ jẹ̀ síbẹ̀ elédìbọn rè wọ́n ló dá wa àṣẹ rẹ má jẹ́ kó lọ lẹ́nu aláàfin tá bá sọ àṣẹ kù sí ọmọ tá a mú tó wá di dákùnbalẹ̀ sọ wọ́n fi tù wá lójú má jẹ́ kó ṣe pẹ̀lú ògbọ́dọ̀ kó lórí ayé kó ló da kó ló bà kó ló da ọmọ aya ẹbí ará dákun ètò ṣẹlẹ̀ sí ó ti ṣẹlẹ̀ sí mi àkọ́bí mi náà kú tí o bá wà láyé níṣẹ́ àti dánwò sixty two years o fi lọ o fọmọ rẹ ìtọ́jú ọmọ olódùmarè rẹ tó bá wù ẹnu ṣe o dákun sọwọ ilẹ̀ Yorùbá mọ̀jà sẹ́lú mọ̀jà sẹ́lú mọ̀jà sẹ́lú lọ́dọ̀ ẹnikẹ́ni mọ̀jà ẹni àmúṣe dákun Ọ̀yọ́mèsì ìtọ́kọ̀ ní ṣe yí Ọ̀yọ́mèsì ọ̀rọ̀ ìtọ́kọ̀ ní ṣe bá sọ̀rọ̀ agbákin sàmù kakùnkùn alákùnrin ẹ̀dá kan ẹ̀sọ̀ wa púpọ̀ tó à ń bí àwọn ọmọ rẹ̀ jókòó síbi wọ́n wá wọ́n bá wa kẹ́kọ̀ọ́ padà sí láyọ̀. mo dúpọ̀ ayé o gbangba kúra mẹgbẹ bá ń gbọ́ gbẹgbẹ lápọ̀tàn alákẹ̀rẹ́ bàbá mi ní dání tẹ bá ń gbọ́ gbẹ lápòsàlẹ̀ ògèrè tó rọrọ mọ́rọ̀ bá gbọ́ sòrò àkìdíbọlé bá pa aláàgbọ́ sòrò bá sòrò bá kúrí ajá bá kúrí oko bá kúrí gbogbo ẹ̀ bá a bá kúrí akọni àfìjẹ́ lálẹ́ ẹ̀yin bàbá wa tẹ dá wa tẹ sẹ̀ wá lẹ̀ tẹ sọ̀gbọ́ ẹ̀ dákun àṣẹ yìí ló fi sọ alẹ́ lu tó àbáyé tó dá fún tó dá fún mi àìgbọ́kú ewé àgbọ́kú ẹ̀sìn gbọ́kú àdáyé tó gbójú rẹ̀ má jẹ́ àgbọ́kú ara wa pẹ̀lú ògbọ́ náà tẹ bá kúkú àgbàdàgbàdà mẹjẹ bá a lọ́bẹ̀ tẹ bá kúkú òròfò mẹjẹ ká lọ́rẹ̀ gbogbo yín ò ní kúkú àgbàdàgbàdà ẹ dàgbà ẹ dàrúkọ bọ́mọ bá gbé ọmọdé tó kú kékeré ó di ayé dákun ẹ̀jẹ̀ àdì ayé mọ̀jẹ̀ àgbé ayé ní ìgbé àgbé bẹ̀ mọ̀jẹ̀ àgbé ilé ẹ̀sán kábímọ kábímọ kábímọ kọ́ máa gbẹ̀yìn wa kọ́ máa dúró ẹ̀sán dákun ilẹ̀ là ń tẹ̀ ilẹ̀ lágbèjẹ ẹ̀gúsí mọ̀jẹ̀ ló mì máa lọ ibi tá a gbé kọjá tí nǹkan kò sí wa ibẹ̀ lọkọ̀ tó gbé dàbí ọkọ̀ tí ń bọ̀ lẹ́yìn wa bó máa wà dákun bàbá lè wa kọ̀ dáadáa ẹni tí ó pàdé ọ̀rẹ́ kó lójú ọ̀nà tí ìbá máa wà bọ́ hmm. má jà pàdé àgbákò má jà pàdé lójú àlọ́ rẹ̀ mo gbàdúrà yìí torí pé ọba àṣẹ ni ọba ń lò adéwìnbí oromadogun bọ́ padà sọ̀rọ̀ àlè lọ àdìtàlẹ̀ adágbà sí ẹni taari ta kálákúlákú ẹni taari ta kọfà lọfà ọ̀dẹ̀ ọ̀bọ̀n náà ta kúkọ nìkan mo débẹ̀ ìwà lójú ọjà gbogbo ara kìkì ẹ̀gún. káàbíyèsí ẹlẹ́lúwà. gbogbo yíyó mẹ́jẹ ni ó léwu ọmọ lórí mẹ́jẹ ta kàkàbù ọkọ̀ láwọ̀ mẹ́jẹ táyọ̀ ọkọ̀ fọ́kọ́ pẹ̀lú ìgbọ́yọ̀ gbogbo wa yìí ó bá wọ ọlọ́run bí bàálù bá ń bọ̀ tó bá já bíbà tó já lórí ó lè má jẹ nǹkan oṣù wa ó lè jẹ pé máàlì mẹ́rin ó ti já níbi ẹ̀ ti já bọ́ tó ti ṣòro bẹ̀ hmm. dákòrò tó bá ṣe fún wa gbé síwájú yàn ta kọjá ta fó ta lé ẹ bàálé láyọ̀ bá àbálẹ́ àtúnṣà ọlọ́lẹ́. ọláìwọlá àtọ̀dá moro oníyà láàfin ojoojúmọ́ ní fọlá búra ìgbàkígbà ní dáṣọ kọ́lẹ́jì ọmọ faṣọ àlàárì dáwọ́ dátán ọláìwọlá tún máa fi ìbàdàn ó ṣọ̀rọ̀ èkó olówó òpèlè òrò sọ ọ̀rọ̀ olówó mú pa tó tóbi ẹnu làgùn ní àpòyá ló pa tó já láríkà láyà bó bá wọṣọ àlárí ìdábátán a tún máa fi damax ìbora ọláìwọlá o àtọ̀dá ikú mo ló jápa ọba alálẹ̀ ṣe èkejì òrìṣà ìjẹ́ tọ́ba ní ṣe èkejì òrìṣà bí ìtọ́ba ọba aláàfin kọ́ máa sọ fún wọn pé ọba tó bí ó jura wọn lọ kí ni ijó òṣà ibi tá aláàfin wà ti gbé ní kí ni ijé ibi tá aláwọ̀ láti fọwọ́ bọ̀ bá pa ìlú aláàfin fẹ́ lò tọ́jú ọmọ mi ọmọ tiẹ̀ náà ló tún dùn òun náà lọ yín sí adéjọkẹ́ náà ọmọ mi ọmọ tiẹ̀ ní ló dàbí àbúrò tó bá gbé ìyàwó lọ bàtẹ́ ni mo lọ àwọn ọmọ ta lè kó apá èkúté ilé ọ̀kà awùsà àtàlẹ́ akúrò àbáyé yìí ẹnu yìí kiri ọmọ. àdámọ̀ fi èlé máyégún ẹkú kalẹ̀ olúwarẹ̀ amáwúrẹ̀ ọ̀sẹ̀bánú ọmọ kọ́bí kẹ́bẹ̀ẹ́ka wo gàjí. ọjà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀wúre olóyè òtún bíbí rẹ̀ ẹ̀ àmọ́ àyè. Hello. Ní báyìí, Fatima, ọmọ arábàbí, ọmọ Báyégún, ọbẹ̀ ṣe ìdúpẹ́ fún bàbá bàbá rẹ̀ láti fi ẹ̀mí ìmoore hàn. on behalf of the family and my siblings, uh, both and abroad, we thank you, much for the honor. Thank you for having us. Uh, God bless you. Amen.